أفهامي ومحكم في عقولي وعمتهم هذه الأمور وغلب عليهم حتى ربى فيها الصغير وهرم عليها الكبير فلم يروها منكرا فجاءتهم دولة أخرى قامت فيها كلا مقام السمع والنفس مقام العقل والهوى مقام الرشد والضلال مقام الاتباع والمنكر مقام المعروف الجهل مقام العلم والرياء مقام الإخلاص والباطل مقام الحق والكذب مقام السرق والمداهنة مقام النصيحة والظلم مقام العدل فصارت الدولة والغلبة لهذه الأمور وأهلها هم الكتاب إليهم وكانت قبل ذلك لاوقاتها وكان أهلها هم الكتاب إليهم فإذا رأيت دولة هذه البيوت قد أقبلت ورواياتها قد نصبت وبيوتها قد ركبت فبطل الأرض والله خير من ظهرها وراياتها قد نصبت وراياتها قد نصبت امشي على وجهك وراياتها قد نصبت أما بالدمة فتقرأ بالمسلم ورايات قد ركبت جيوشها قد ركبت أو جيوشها قد ركبت وجيوشها قد ركبت فقتل الأرض والراية ظهرها لا إله إلا الله وكل الجبال خير من السهول ومخالفة البحر أكثر من مخالفة الناس اتجه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أنفسنا وبيتنا حتى بكاس ذكرى نبينا محمد صلى الله عليه وآله وسلم اللهم على ارزقني الثبات في الامر والعزيمه على المشكل امين الثبات في الامر والثبات على اليقين الثبات على الدين والعزيمة في أمر عقائدنا وعباداتنا ومعاملاتنا وقال الله سبحانه وتعالى وجسد استدراك الله إنسان في جنس وني الاستسلام الكامل لأوامر الله سبحانه وتعالى واجتناب عما نهى عنه وزجر يوريني تبعه منك بذهن جرسه مركز على الأمرين كمجين هنالك لا إله إلا الله الإثبات والنفي أو النفي وليش الإثبات لا إله إلا الله وأثبتي إثبات النفي والنفي إثبات ما هو ṣùgbọ́n níbi àwọn àwárí ọ̀bínà wọ́n wà ní ẹṣẹ́ lé ẹmọ́ṣẹ̀lẹ̀ kò sí ń tàà bí yàtọ̀ sí kéfèrè ìjọba wà ní tó dé wa lọ àwọn ń tẹ̀lé lọ àwọn ní tó dé wọn kan àtẹ̀lé torí pé kéfèrè ọ̀pọ̀ kù nínú àwọn tí àtẹ̀lé àwọn àtàkàlí àdìníyà ń bẹ lórí wọn ó èyàn jẹ́ kéfèrí kò mẹ́gbẹ́ ìran ọ̀jẹ́ dandan lé lórí o torí pé àníyàn èèyàn mú òjò yàtọ̀ sí àníyàtòwò lè àdá báwọn sókè àníyàtòwò lè ojú bí tàbátẹ́lifù àníyàtòwò lè àdá وإن كان بينهما حكوم وخصوص آليته للوجوب تصوير كجد دليل إن تم صادد يا تنزي تما سوكي يشيل كبير دادا يا ملازمة خليه خليه خليه àníyẹ́tò lè wòjò in tí ó jẹ́ kí ìrun jẹ́ dandan lé gbogbo èèyàn lórí o ní pé àlàyà tó bá ti ń sẹ̀mí nígbà àníyẹ́tò lè wòjò bí rẹ̀ ìmà káàmìlá àwọn náàkìsàn ìpínká jẹ́ dandan lórí káàmìlá tó pínlẹ̀ àti àbẹ̀kú kírun ìní ìwà tó ń pẹ́ àríyá àti ẹ̀dá kẹsàn bí ọmọ tó jẹ́ mọ̀tàlẹ́yìn ọmọ five years six years tó ti dá nǹkan wọ́n yàtọ̀ sí ẹ̀lẹ́wọ́ ẹlẹ́nu ọ̀rẹ́yìn ní mọ̀tàlẹ́yìn sí ọmọ tí o ti lè tí ó kò sí fífá tí àwọn ṣe lè dáadọ́ wọn lè ní ìwà torí pé àti ìmọ̀ ka àwọn ní mọ̀tàbáyìí kámọ́rọ́ ìtàlátọ̀rọ̀ bí a àkọ́rí wà alìgbọ́dà àkọ́rí أما أهلية الإنسان للرجوع كاملتها أو نقصانها أو ناقصتها يعني مرتبة على بلوغ حد من السنة أو من السنين كيف بعد ذلك عندما جاء تمييز لي سنوتدانك هذه هذا حج قال نعم ولكن حج تلي بس حج الله ما بقول لا دار وني عليا كان ojúbi ti ń bẹ lórí gbogbo ẹni tó bá ti lẹ́nu ọjọ́ ìdẹ̀dẹ̀ ní ìlú ṣùgbọ́n kọ́ wá kí kọ́nà ń gbà á ìyẹn náà tún ní òfin mi ọmọ àmàlà àwọn máa tó kú balẹ̀ nínú nàfàkọ́ àtún ìlà ẹ̀dáhùn tẹ̀bàrù ìlà wọ́n rí zaka dandan ni bí wọn lórí àfọlá dandan ni bí wọn lórí but torí pé wọn àti ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammad rasulullah sidqan min qawmin qulubihim wa anfusihim lẹ́yìn tó di ọ̀ka wọn nítòótọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ ọba kí àwọn ọlọ́run nígbà táwa ní ìnáwó ìbílí ìnáwó tọrọ mùsùlùmí lọ bọ́nà nígbà náà olùkó níbi kan tí yóò jẹ owó yẹn jẹ́ tó dá wájú ọlọ́ ó ní ìmà ìmà nìyẹn ó wá ń bẹ lórí ànáfíó òjìnà ọlẹ́fà la ilaha illallah

gbólóngbólóngbó tuntun ṣùgbọ́n kí làá ti mọ̀ pé ọgbà ọlọ́ngbọ́ akọ́láwọn kankan ẹ̀bá náà jẹ́ mùsùlùmí ọlọ́ni wọ́n yà kú olúra àmàndà bílá wọ́n máa ní nùsọ́ọ̀tún náà ọlọ́ni wọ́n sọ pé kí ni ọkọ̀ àgbọ̀lọ́ngbọ́ ṣùgbọ́n tá a bá pè wọ́n إلى ما أنزل الله ورسوله وينطق إذا دعوا إلى الله ورسوله أه؟ ليحكم بينهم كن وصف أو يزكي كان وفاء ويقولون آمنا بالله أه؟ وبرسوله وأطعنا وإذا تؤذن فريق منهم

ثم تولى فريق بعد ذلك ولا وإذا دعوا إلى الله ورسوله فريق منهم ولم يكن لهم الحق يأتوا إليه مذعنين أم قلوبهم أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم وسلم الله أكبر لا يهدي بقى منافق àwọn náà náà mọ̀ sọ pé agbọ́dọ̀ agbọ́lọ̀pọ̀ agbọ́lọ̀pọ̀ tó bá ní pé tọ́lọ̀ ń wèrè àà ibi tó wà lọ ti dé ṣe rí litmus test fáwọn ẹ̀yà alásàrá tún oníjàmbá wíṣókè tẹ́ bá sí ipé tàlẹ́gbẹ́ wọ́n lára bí kọ́dà wọ́n tún sí bàbá rárá di àwọn ti sí àwọn ọmọ ajó ẹ̀kọ́ rẹ̀ àwọn ohun máa yọ ni pẹ̀lú ohun tó dùn tẹ́wá ní tán ọlọ́run wọn wí pé kó lé mọ́mí láti يغضن من أبصارهن ويحفظن فروجهن àwọn èèyàn lọ sí àsàlá lọ kọmpítì ẹni tí góòdì ẹ̀ká bẹ́ẹ̀ ẹni tí léèsì ẹ̀dá wáìtì náà wọ́n tó tọ́ wáìtì ó sì máa pé wáìtì ránṣẹ́ ìntánẹ́ ọdún mẹ́lọ ní ìgbà ayé ẹ̀ṣẹ̀ tí jọ sáà sálásálá ń bọ̀ lórí ثم لا يجدوا في أنفسهم حرجا مما ويسلم تسليما gbogbo èèyàn ló máa ń dùn fún kó pàtó mara bá àdùsùn dáadáa ṣùgbọ́n tọ́nà ọba dé ojú ẹ̀ gẹ́gẹ́ ìgbà yẹn là á máa ń mọ ẹni tó ń sòótọ́ ẹ̀sìn jẹ́ pa ẹlòmíì tẹ́sì tiẹ̀ òun ni pé kí wọ́n sọ pé ní tó láìkì ju yẹn Islam dàpọ̀ táwọn ojú ìwà ìgbà ah, sẹ́ńtì máa ń náà ẹnu gbọ́lọ́ gbọ́ ń gbọ́ láti gbọ́ náà ṣùgbọ́n ẹ̀ńtẹ́ ni má ṣe máa tí ò lè lẹ́sẹ̀ kẹtọ́ máa ṣe kí ló torí ti mú ó ti máa lára ó ti rádùn bẹ́ẹ̀ ẹ̀yin díkùrù jẹmáàrí wọn pé orúkọ nǹkan ní orúkọ lọ́nà wọn pẹ̀ tẹ̀sílẹ̀ ẹ̀ta ní díkùrù mọ́ ṣùgbẹ́gbẹ́ ní àbá bọ́lọ̀ ti fẹ́ kọ́lẹ̀jì yóò ní lájí ẹlòmínú wa tí ẹ ń le ju títí àwọn súnfí lọ tó bá ń kan pé tí ń ṣe ẹkùn fílẹ̀ ibi tá ti ń pọ́nmọ́ ní tó ń ṣe ẹ̀dọ́gbọ́n tán á ní nǹkan ilé ọ̀bá tọ́lọ́mù no way left justify torí pé n tí ó bá tó bá tó bá sábà láti kékeré tí wọ́n rọ̀ bá rẹ̀ ní ẹwà máa rí náà ohun táwọn kèfèrí náà máa ń ṣe ń gbà mí tí wọ́n wò páwọn àbáàrùn ò ní ṣe ti stéèkì ń tà ń ṣe ìwà jáde náà àlẹ́ yìí gíní o ọlọ́mọ ẹ̀jẹ̀ àwọn olùtọ́kùnrin àìyàn fọ́ọ̀lù أجدنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء وما نحن لكما بمؤمنين ẹlòmíì kìí ṣe púpọ̀ ẹni ọ ṣùgbọ́n kẹwò pé lọ́wọ́ ẹni tí ó bá ti mọ̀rọ̀ pé lẹ́jù ẹni táwọn èèyàn bá ti ń tẹ̀lé tí ẹ sí lọ́gá ó fẹ́ fà wá kó òkú ṣan wa àwa náà mà láṣáájú tẹ́lẹ̀ tẹ̀wọ́n àbí kéèyàn bí èlú kò fi ìlà rẹ̀ tọrọ bá débi ẹ̀sìn tọrọ tẹ́ bá wá rí àwọn ẹlòmí wọ́n máa pàdé máa pé ẹ̀sìn náà ni ó ẹ̀sìn náà ni ó ẹ̀sìn náà ni ni ó lè jẹ́ ẹja sọ kódà tó bá tiẹ̀ dìbò mẹ́rin kùránì wa ẹja gbogbo ìgbìmọ̀ tẹ̀jú ìdì ìdàgbé ó mẹ́rin wá náà kùránì àìgbé tí bíyìn tí kí ó rí wọ́nà kí ó wù kí ó wù rẹ̀ òjì náà kò sí kankan kí ó wù í kọ̀kọ́ yé lóòótọ́ kí ó wù rẹ̀ òjò tó tiẹ̀ ṣùgbọ́n òótọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìwà mùsùlùmí ìtàbà fẹ́ pè wá sílé ọ̀rọ̀ tí máa ń sòfin yà láàárín ẹni tó fẹ́ sórí yà àtẹni tó fẹ́ sórí ibu ni ọlọ́run yà sórí ibu ní ìsọ̀rí ìsọ̀rí afáàní lẹ́mà àwọn ọ̀bọ̀n náà sọ àn tàkìlẹ̀ kìtàbí sunnati wal muhakamati ilayhi níjọ́ táwọn yẹn ti wọ pé ọ̀dà ìgbé ìwọ̀n àtẹ̀lá ìsìn oúnjẹ ká máa jọ́dá wọn yẹn tí mo pé àwọn èèyàn kàmí kú má ní àwùjọ ní ìgbà tó ti jẹ́ pé ti bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tánà ní wí tọ́lọ̀ ń wí nìkan ni mo ń wí ìmúra mi mo fẹ́ fi jọ tànẹ́bí àwọn èèyàn wọn wò kó mo luko ọ̀rọ̀ yìí wá burú délẹ́kù pé àwọn onímọ̀ náà tó wá fẹ́ lo ọ̀rọ̀ tọ́lọ̀ tànẹ́bí máa àwọn tí wọ́n fi ọ̀rọ̀ tànábì ilẹ̀ aláwọ̀ kan níbi àkídà làwọn ti ní problem fíkì wọn jiná kódà wọn àní sọdá ń tánà nípa wọn bọ́n tó bá débi àkídà wọn lùgbò wọ́n sì já lọ gẹ́gẹ́ bí ẹni tó gba àá àbùkù ní fọ́lọ̀ kẹ́ ẹ máa lọ́lọ́ lójú mi àbùkù ní fọ́lọ̀ kẹ́ ẹ lọ́lọ́ wà níbi kan tó tí ó dá àbùkù ní fọ́lọ̀ kẹ́ ẹ máa sọ pé ọlọ́run ọba aláṣà àlọ́dá láà máa sọ̀kalẹ̀. ọ̀rá gbogbo tí ó bá ti wá nínú sífà àwíwúha wàrúmú tẹ̀síha àwíwúha wàrúmú tẹ̀síha ní ẹyí ẹyí kẹwàá máa sọ pé afẹ́fọ́lọ́gbọ́n fún ẹni tó bá fẹ́ nílẹ̀ àwọn asọ́ wọ́n lẹ́yìn ẹ̀yin gẹ́gẹ́ lẹ́yìn pé ọlọ́run ní ó sà ẹlùmùtìmọ̀ ẹni tó bá ti fi àwọn àròyìn ọlọ́run rinlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláṣìbọ́ wọn a máa pẹ̀yìn ẹni pé mo ti sìn ẹni tí ń sọ ọlọ́run tó fi wó sà àwọn kan tí wọ́n àti bí àkídà àti bí ìbádà méjèèjì ni wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni àní fẹ́ dárúkọ torí pàwọn náà máa gẹ́ẹ̀tì ẹ̀ gbà ní nígbà táǹkà ọ̀rọ̀ kíkẹ́ ò lọ kò ń dárúkọ mọ́sáàbù kàtí ọ̀pọ̀ máa ìkánú àbá bèrè lọ́wọ́ mi bí ẹjọ́ kùsán mọ́sáàbù òtún lè léyìí ẹ̀rà tí bàjú sọ̀rọ̀ ìbọ̀wọ́sáyà lẹ́yìn kan ní ìwọ̀ ní ìbọ̀wọ́sáyà yẹn gan yóò bàṣẹ́ rẹ̀ jẹ́ kò sì sí ìrọ̀tánà ní kí tí ò bọ̀wọ́sáyà mùsùlùmọ́dá ọ̀gbẹ́ àpín ilé ògbà gbogbo ti wáyé ṣùgbọ́n tó rí jí ń sọ̀rọ̀ lọ ìfẹ́ fi àánú tẹ́yẹn ìfẹ́ bí ti wọ́n láti tìlkùmù dọ̀lẹ́lẹ̀ tó bí àìyíha fi tìlkùmù masala níbi masala yẹn àánú tó fojú wa ọlọ́dà kan jà Ni gbogbo tí wọ́n bá fẹ́ máa torí gbèsè ayé wọn ẹ fẹ́ mari bóòlù anábì ti mari ẹ fẹ́ bímá bóòlù anábì ti bímá ẹ fẹ́ bóòlù anábì ti rìn ní ìjẹta àbárò àná ìjẹta ẹlẹ́rọ̀bálẹ̀ ìmọ̀sọ́nù bí ti jókòó tí ń ròyìn anábì fáwọn àkáwò títì àwọn á ẹ̀pá nábì lè tó tó ẹ̀pá wà lànàbì gbá láyé ìjọ mùsọ́lì mùsọ́lì last week náà sunday wọ́n ní táwọn lànàbì bá bá láyé ẹsẹ̀ ànàbì òde kalẹ̀ àwọn ọmọ ọrùn rúdù á nù pọ̀ mi ọ̀rọ̀ yẹn bá ní ẹ̀dá nínú aburú tó bánàbí ti máa ń rìn ẹ̀yìn tẹ́ bá ń rú ẹ̀ lè mọ́ ń pẹ̀ rárá súnà pé ó sì pé ní pé bóòlà láti ti wọ bàtà bóòlì ti gbẹ́sẹ̀ bóòlà láti ti rìn wọ́n rìn ànábì èèrè láàrin ọ̀nà gbóní mọ́ rìn jẹ̀mọ́ ẹgbẹ̀ẹ̀gbẹ́ ànábì èèrè bọ́ wọn wò báyìí ṣùgbọ́n ẹ̀ tẹ́ bá ti tarù bóòlà ti àwọn sọ̀rọ̀ wọ́n mọ̀ gbàgbé ẹgbẹ́ ẹja máa wò ó tó gbégbèsè ayé èèyàn kó ló ti torí ìwò lè jáde bí èèyàn ni ìjọba bá sì di pé wọ́n bẹ̀rẹ̀ sí sọwọ́ àyí à ń farabalẹ̀ tọ́ra wò ní délẹ̀ mi tẹ́lẹ̀ ṣáàyìn ni pé àákọ̀ọ́bá náà ti wo sọ àákọ̀ọ́bá náà ti jẹun àákọ̀ọ́bá oyin ṣàwọn alákọ̀ọ́kọ́ fẹ́ àwọn ilé ayé báwo ọ̀bá tiẹ̀ fún ẹni tó pe pé kíyàn máa ṣe program níbi nìkan bá a bá fún wọn lọ́wọ́ pé bídíà ní èmi ò fún lọ́wọ́ ṣùgbọ́n tá a bá wò ó tòótọ́ ǹjẹ́ ó jẹ́ kí ìmọ̀ àti ìgbéyàwó rọrùn wọ́n ní pé gbogbo ìlú àwọn pọ̀ bẹ́ẹ̀ ni máa lò ẹni pé tí ò bá sí gbogbo wàhálà yẹn ní bẹ̀rù wíyàn méjì ní òkú tí nǹkan ẹrù ìyàwó nígbà tí ẹ padà sí gbogbo ẹ gbogbo ẹni tó ṣe dá àti má rí bá ń fèrègè tí a ẹni ò tí ì ṣe tán kí ló bá tí ò ṣe tán wàhálà ní ṣùgbọ́n bó wò lálẹ́ ti ṣe wọ́n ti fẹ́ yàwó ti délé ìjọ kẹta ọkọ̀ ṣe wà límà gbàmí ìgà lẹ́ni ó pin dàbínú bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe wà límà ní ìsìn wọ́n ní dàbí ló ta kí lẹ́ ló ta ẹ mọ̀ bẹ́ẹ̀ ló lẹ́ lọ fẹ́yàwó ah, ṣé dandan ní kí fún ẹ ló jẹ ìyàwó ló jẹ dandan níbi ló ní ìfún ló ah, jẹ ìwọ bóòdì ẹ ti jẹ wọn fẹ́ fẹ́ ni kò tí ìyé jẹ máa أقال لما أعرض الناس عن تحكيم الكتاب والسنة والجنع والمحاكمة إليهم jọ táwọn èèyàn lọ sí di àkídà tán mú ọ̀nà mi position Ghaliyanu Dimashqi position àwọn tí wọ́n ti nù o ní wọ́n gbìyànjú lọ́kà ẹlòmíì gan kò tí ẹ̀fẹ́ lẹ́nìkankan tó ṣe tó níṣe pọ̀ mẹ́sìn mọ́ àwọn bíi Aristotle Socrates Abraham Lincoln kí tún ni? Plato. Plato wọ́n sì máa ń pọ̀ gbọ́ra tó ń pọ̀ newton kò ṣeun gbogbo àwọn ọkọ̀ tí máa ń zẹ̀lọ̀ lọ́rùn bí àmì sultan gbogbo àwọn eléyìí gbé in fact bí ẹ̀ bá fẹ́ kán gba ọ̀rọ̀ rẹ̀ níbo mi ìlọrin according to Abraham Lincoln ah is wẹ́rẹ́ ó ka ìwé pa ẹwà arábà náà tó náà wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà wá ní lọ síbi àdíìsì tó mú nǹkan ẹ wá yóò a máa wá sókrétìsì tó ti sọ lóun tánà bí sọrí yóò kọ́kọ́ ti sókrétìsì síwájú wa ní àyí tó ti sọ ànábì náà jẹ́rìí sí àbúrò ò pé ní ànábì jẹ́rìí sí àbálẹ́bí sọ sókrétìsì jí wò kò tí ìyẹ́ wa bá mi sí bẹ́ẹ̀ náà níbi ìbáàdà wa bẹ́ẹ̀ náà níbi muhammad ẹlòmíì jíjọ rẹ̀ jíjáde rẹ̀ àfẹ́jọ náà ànábì òde òbí láti mo dé àárí òsì wọ́ọ́rú alẹ́dí sórí dáàbá ìmọ̀ ilé ìdá ẹ̀wọ̀ yìí ṣùgbọ́n àwọn aṣọ ọ̀kan wà fẹ́ gbígbé yẹn bá wọ̀ àwọn ìwà gbé ilé ìsúnmọ́ títẹ̀ lára sáhẹ́wà lára ṣùgbọ́n tí jáde mọ́jẹ̀ dárúkọ ẹni kankan tó wọ nígbà tá a ti sáwọn yẹn sọ́wọ́ àwọn òtòlé súnà náà nípa ìgbésí ayé wọn ìbádatan mu'amalatan wa aqida wa i'taqadu adama al-ittifaq bihima àwọn kan wá ń bẹ afá ń pín àwọn èèyàn síbi levels àwọn kan ò tiẹ̀ fẹ́ lọ síbẹ̀ àwọn kan sọ pé wò ó aljamu àwọn láàrin kí mo bọ́ àátẹ̀lé anájí mìíràn àádẹ̀ tó tẹ̀lé àwọn mùsẹ́bíjẹ̀ bí iná bẹ́ iná záríkà láìlá wọ́n láìlá òun rẹ̀ ń bí báyìí kíyàn gbó báyìí kẹsì máa rántí tó tù lójú rẹ̀ kẹsì máa rí súnà náà papọ̀ kò tí yé pé ẹ̀ tí ẹ̀ mọ́ bí tá a fẹ́ lẹ̀ mọ́ ọmọ àkáwà ó máa ń dá ẹ̀rọ ọmọ rẹ̀ wá bá mi ìjọba fẹ́ béèrè nípa góòdù ní ọ̀dá ìran rẹ̀ ìjọ tó wá fẹ́ táwọn fẹ́ béèrè lábẹ́ kọ̀ fún àwọn amúwa àbí mo lọ sádùgbò wọn rí mi ah ìmọ̀mù ẹjọ́ ọmọ yìí sọ pé eléyìí náà bá súnà mo wá fẹ́ béèrè mo ní kí ó ní ìran dídá yìí yàtọ̀ sẹ́ni tó dá ẹ̀ sí black ó ṣe dín ní o kò bẹ̀ sí jẹ́ wọ́n á ní ṣe tó léwu lórí wọ́n ní kò léwu lórí pé dọ́àt náà ni wọ́n tẹ̀rọ kàfẹ́ chíńjẹ àwọn ẹ̀mọ̀ báyẹ̀ wọ́n ṣe lè sí wọ́n á ní kí ni ìdí tí ó fẹ́ ṣe ó fẹ́ ṣogi wọ́n á láwọn oní wọn kọ́kọ́ ṣe tó bá yẹ pé kò sẹ́ni kankan tí máa ń ṣe tó jẹ́ kéferì kò sí láyé àwọn mùsùlùmí lè ṣùgbọ́n tá a bá ti rí báwọn kéferì ní ṣe eléyìí kódà kí nǹkan yẹn tọ́ yóò dé wọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe káwọ̀ jàlábíà wáìtì kò sí láì dá ayé ẹ̀kọ́ ọkùnrin sì lè rorò náà kó sọ ọjà gan o lè ṣùgbọ́n tí èèyàn bá ti lọ jàlábíà tó fẹ̀ nísàlẹ̀ tó bá yẹ ọjà sí kódà kó lórí dáa ó di kí ni jọmọ́ ẹgbẹ̀rún sẹ́jàlàbíà ni ọ̀dá ni àbírìdá ṣùgbọ́n ìmúra yẹn ó ti di táwọn àti mọ́mọ́ wọn ká kìí ṣe irun kìí ṣaṣọ ẹni problem ìmúra yìí táwọn àfa bá fẹ́ júwe àwọn ìròyìn aṣọ obìnrin mùsùlùmí wọn á ní pé kó má jọ èyí táwọn kìdì ní irun dídá ikọ̀ ẹni kí lọ́wọ́ fi dáhùn

àlejò ẹran àwọn tábà ti dára sí nínú ṣé iná rí pẹ́bí tí náà ọkàn sí ní máa wà àlélá àlélá ọkàn kàtó mọ̀ mo ní tábà ti mọ tá ló kọ́kọ́ ṣe tá làwọn èèyàn rí tó ló pé ilé rẹ̀ dá o ṣé ìwọ́n mùsùlùmí sí náà rí àbí sheikh abdulsalam ṣòye àbí al àbí tòsí wá ń bíbáyà àwọn bóyá pọ̀fẹ́ aláwọ́dá máa dá ẹ̀ kò sí in tó ń fẹ́ jọ ó máa ṣùgbọ́n ó ń sásá bẹ́ẹ̀rẹ̀ òun ni ádámù ní tìfà báwí wàhálàmù ní tìfà ibi ìmà kí a rí súnà lẹ́kọ́ ní rárá ọ̀rẹ́ kò tó ẹjá fẹ́lẹ́ náà kú kó lè bá bá sọ́sáyẹ́tì wọn láàrin kìí ṣe pé gbogbo nǹkan náà lè wọ̀ èyí tí ọba ti lapa lórí ẹ̀sìn wọn táwọn kan bá ń ṣe ìdájọ́ ọba ti takò sí ọmọ sí gbogbo àwọn kan ọgbà ìpín àkọ́kọ́ àwọn kan gbà alẹ́gbẹ́ kan wọ́n ní ibi ìlà àti ìgbà ile ẹgbẹ́ iléyà àdìgbà àwọn ẹlẹ́ẹ̀kẹta وعدلوا إلى الآراء والقياس والاستحسان وأقوال tọ́bọ́ sílé ẹlẹ́ẹ̀kejì kò sí tí ó padà súnmọ́ àdó pé kìyàsì padà máa lò tí èèyàn bá wọ ọ̀rọ̀ yìí èèyàn fẹ́ rí pé afáàmù kìyàsì afáàsì gbogbo ìjọ ọ̀dà láì tí ìsọ tó padà kọ́ sí nígbà tí ẹtí lẹ́ẹ̀tẹ̀lé ẹni tí ẹtí fẹ́ máa tẹ̀lé ẹtí fẹ́ máa ẹ́n merriment bí irú ẹni ló bẹ̀ ẹjá náà kírètì jọ kan káà náà máa mú jọgọ́ ibi súnà náà láti ṣe wọ́n sí náà láti ṣe ṣùgbọ́n a fi ìdọ́fẹ́ pa èèyàn láì tàbí máa fojú àwọn èèyàn mára tó na gbé lẹ̀ ta wá wo nǹkan yẹn tí ọ̀bá súnà mú tí a pé èèyàn lè wo nǹkan tí ó fi àwọn èèyàn ní ìsìn tàwa wá ní ìsìn ìgbẹ́jọ ṣé irú alẹ́ ìlànà mi máa ń ṣe wáàsí a ní rárá ṣùgbọ́n náà mi máa ń ṣe wáàsí nígbà tí ó pe àwọn èèyàn àwọn sọ̀hábà rẹ̀ ìlú mọ̀sóòdì nígbà táwọn ẹni ara ah, máa ń ṣe wáàsí fún alójoojúmọ́ ó ní oṣù yìí ẹ̀rẹ́ wá dédé ọ̀rọ̀ bí ọlọ́run ó ní oṣù yìí jọ kànjọ méjì láàrin ọ̀sẹ̀ tító ẹni ká bá ìmọ̀ máàlì ẹwọn kó tí ẹ bá ń tẹ̀sí máa lọ́wọ́ ẹ̀ rárá ìwọ náà fẹ́ kó dúkú every fẹ́ kí àsìkò kan tó bá padà rá wọ́n kàn máa sọ̀rọ̀ yọ kàn máa wo etí kan máa jáde nígbà tí ẹ̀ríkà bá wọn máa lè tán ráyà sí pé kó jáde wá bá wọn nínú àwọn mọ̀lókù bàdà ó ní wà kọ́dá àrọ́pùtà yóò mọ̀ lè ta báwọn sókè ìtìmọ̀jọ́ tí mo mọ́ ń fún yàn bá tó wá ọjọ́ yìí ní àfá àdẹ́gbé látàárọ̀ 24/7 ni yóò parọ́ wọn lọ́gbẹ̀ inú mo ṣe rí torí tí wọ́n bá tí lásìkò tí wọ́n náà fi ń jókòó lẹ̀ máa tún nǹkan ṣe máa tún nǹkan wò ẹnu rẹ̀ òsì fẹ́ dákẹ́ láti máa sọ́pọ̀ lọ́wọ́ wí àwọn padà wí tọ́nà òwì wọn náà gbọ́dọ̀ ní tàbí pé ọ̀rọ̀ rewind ọ̀tún èyí tó ti máa tẹ́lẹ̀ ọ̀tún kà èyí tó ti sọ tẹ́lẹ̀ ọ̀tún gbọ́ wọn náà bá mọ̀ sọ eléyìí ìjọsí kò rí bẹ́ẹ̀ eléyìí àmọ̀ sọ́kù láàbọ̀ ọmọ tuntun ṣùgbọ́n kí ìwọ̀n kó kí náà ṣe mújọ́ ká ẹmẹ́rí ẹ̀wà alẹ́rí ẹ̀wà tí ẹ̀má wá lóhun òlò ìta ohun òlò sọ́nà abóhùnfẹ́ máa da súnà pọ̀ mọ́ dídá abóhùnfẹ́ máa da súnà pọ̀ mọ́ báwọn èèyàn ti ń gbélé ayé ìntí ọ máa ṣẹlẹ̀ ní pín òun náà máa wẹ́rì fún kíyàsì náà máa mú wa kíyàsì méjì lọ́wọ́ àwọn akíyèsà kan tí ó pé fásidà ni kò sáǹfààní bẹ́ẹ̀ àmì ní máa kó báyìí kíyàsì ẹ̀lmọ̀ndúhà wal aqiyasatu al àwọn kìíyàsì kan wà fẹ́ pé ọmọ tó balada ń bẹ̀ ni torí bí ìpìlẹ̀ rẹ̀ ń bẹ látàrí àwọn sọ̀hábà gbogbo tó bá ti wá nínú kòránì à lè pè wọn ní kìíyàsì má torí náà sùn ní ọmọ jẹ́ wà ilà àbámọ́ ní pé ọlọ́run fẹ́lẹ́ bá ṣe nítorí tó so pọ̀ nínú ilà káàlè fún wọn nídàájọ́ kẹrẹ ìdánwò kìíyàsì náà ṣùgbọ́n àṣàrà ọlọ́ọ̀bá lọ́dáwà òsì ló lòfin ààlè pé kìíyàsì tánàbí náà bá lo kò ní jẹ́ mọ́ sàrẹ́ lo na òun pupa ìyàwó pupa ọwọ́ bí ọmọ dúdú tí ní lẹ́ran lé ọlọ́ lẹ́ran onírànkúrí kí ni kọ́ lọ́wọ́ ó ní pupa àbí funfun nínú àwọn ọmọ tábí alẹ́ tó dúdú àkọ́kọ́ fi yí tí ẹ bá ṣe bí ló ti wá dé kí làbá pé jàmá ṣùgbọ́n ń àbá àárí ìpìlẹ̀ ní ànípe kìíyàsì wíṣókè àárí ìpìlẹ̀ ànípe ní kìíyàsì ma bàtún jẹ́ wà lẹ́nu lọ́sọ ṣùgbọ́n àwọn àwọn olókókó ló kìíyàsì àwọn sọ̀hábà ló rọ́bì ọlọ́hu but àwọn tó tọ́ka sí pé àwòbákìrì lọ́kà ọ ti pọ̀ ẹ ti gbogbo lẹ́kùn tó wọ mọ́sálásí tàwọ́bákìrì gẹ́gẹ́ fílẹ̀ má ṣì gbọ́ tànábì náà tì ti dára gbogbo ìyẹn mi pé ìgbà tánàbí òkú tí òkú jọ méjì mẹ́ta ànábì gbogbo lẹ́kùn tó wọ mọ́sálásí òkè gẹ́tì àbí bá àbí lẹ́kùn nìkan tèmi ilé ni àwọn èèyàn tó bá lọ ẹni tó bá kọ́rú ẹ̀kọ́ yìí kó tó lọ ṣe ọmọrà àti hajj tó rí nǹkan sí ju ẹni tó ń kàn lọ bí hamuju mumuju mumuju èyí tó bá wò kó pè àrùhà ó ti yé bá ní sí ẹni tó bá máa rú laada kake ibuli ni gbara abu jibiri iwu ọ mọ fẹ si lọ n'ebe to lọ n'gbamu fere re o ni mafa to ojiri debe awon ehi etan ma n pa e chere elu re to wa debe aịma ọlọpèla ni ẹ to da yọ ka ba re n be ni awa ati atikanu ti ra sugbon aari ra awa kujo g láti ṣáàjẹ̀ ẹ̀rẹ́ ní mọ́sálásí ó tí ìrẹ́ mọ́sálásí wọ́n tó wá wo ó tó ń wá báàbù tàlàfẹ́ Jibril báàbù ọgbẹ́kọ́ ò tí ìrí wọ ẹ̀sẹ̀yẹ̀ tẹ́lù mí ibi lọ mọ́kà tí lọ ọmọrá tí ìdí tó lọ ájì tí ìdí kò rí mọ́sálásí wọ ẹ̀sẹ̀yẹ̀ ti ń kírun bẹ́ẹ̀ni ìwọ náà a máa bèèrè pé ní báàbù gímọ̀gbẹ́sẹ̀ báàbù Jibril kò lè rí ṣùgbọ́n tó náà bá gbé ìdúgbà ah, èmi náà bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ ò fẹ́ wọ rọ́ọ̀dọ̀ ò sì ní rí o ò ní mọ ẹlòmí àwọn amúgba ibi ìsàárẹ̀ àdẹ́bí báyọ̀ nígbà ìmílẹ̀ tó rọ́ọ̀dọ̀ gbogbo orú àwọn nǹkan yìí àwọn tí wọ́n ti lọ lóbi dàgbọ́ ẹ pé díẹ̀ bá lọ́pọ̀túnítì báwọn tí má dà lọ ó lè dá sí ó ti ka ń tòótọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ti lọ yẹn torí òun náà ti ní kí tó fẹ́ padà lọ tó ní lọ tó ní lọ òní pé ó ti ní àwọn abí tó náà tájẹ́ ní ìtì ìrẹ́lẹ̀ ṣe ìwọ́ wà gbé mi tó ti ga tí wọ́n bóun jẹ́ kọ́kọ́ ṣe ní sẹ́yìn ó tó wá rówó lọ lẹ́lẹ̀kejì ìwọ́ ọjọ́ tó so mọ́ ẹ lásọ pé gbogbo ẹ bá ti ṣe àwọn kan wà lẹ́kùn wọn sí bá lọ ẹni tó bá ti ní determination tó ga jù òun ti wo pé mo fẹ́ ṣe ijọ́ méjì tí ìlú jáde nínú haramu nàìjíríà fẹ́ wà ní mọ́sálásí ìwọ́n ṣeré ó tí used to tọba bá lọ o má jókòó lẹ́nu pé èyí dìde nígbà ẹ̀wọ̀ ẹja ló tẹ́lù ẹni so tọba lè jáde báyìí ó dijọ́ tẹ bá kúrò mọ́kà àbẹ́ kó mọ̀dínà tẹ́ lọ sí mọ́kà kẹ́ tó padà kí wọ́n bá kó níbi tí mo ń bá lọ anábì wí fún wọn pé ẹ ti gbogbo lẹ́kọ̀ọ́ ẹ blọ́ọ̀kì ẹ bẹ́ẹ̀ tí nìkan ẹ blọ́ọ̀kì ẹ̀ kẹ́nìkan

obìnrin atúfẹ́ challenge yẹn gbà mí ṣùgbọ́n nígbà míì ọ léhùn kó náà lè mọ̀ pé omi ní tọ̀tọ̀ ẹnìkan bàbá kìrìkìrò ní ìgbà tó wáyá táwọn èèyàn táwọn afẹ́ kiri gba wọ́n ní ìkúnná kọ́dọ̀rọ̀ bí náàkà fi akbari òmúrìnà fàmálà na áwà bábìnà lánà rùbíkà fi òmúrì àyátìnà in kunna qadra dinaka fi amri dinina alladhi huwa akbaru umurina kayfa wa madha bina la nadhaka fi ma kinu fi ma huwa أصغر أمورنا أو ما إلى ذلك مما قال أبو بكر èyí tó tóbi jù nínú àti ẹwà ní kákínù à ń tò lẹ́yìn rẹ̀ òun sì ló tóbi jù nínú àti ẹwà òun bọ́ wájú ń rò táwọn lè gbà ká lẹ́yìn níbi tóbi jù ní ọ̀rọ̀ tiwa ṣé bí ọ̀rọ̀ tí ọ̀já mọ̀ ọ̀rọ̀ ilé ayé lẹ́ni àwọn èèyàn ń jàdó aṣáájú tayé ni tọ́mà sọ pé ìmáàmù àgbà ní ọjọ́ wọn wọn fẹ́ dáni jókòó nínú abẹ́ jàdó pé nínú àwọn ń wo àwọn ń pé ìtótóbi jù lójú àwọn èèyàn sì ọ̀rẹ́ tó tóbi ní ọ̀rọ̀ ta ló kọ̀ǹtró owó ìlú débi ká kírun àwọn sọ̀hábà àkídà tí wọ́n ń dáhùn pé ní bí ọ̀rọ̀ ẹ̀sìn ló tóbi jù ẹ̀rọ ọ̀tá yé yìí àwọn wèrè gan máa jẹ olórí ń bẹ̀ sahẹ́wà làlá ẹ bá sì fẹ́ tara yín ẹlòmíì gan bí tí ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé ẹ fura sí kò lọ́pọlọ ẹni tí ń bára ẹ̀ negotiate ẹ̀ sọ òun náà ni wọ́n máa nẹgosí òun náà ni wọ́n máa sáńsà àwọn rẹ̀ sì hùwò pé wèrè ń darí ilé ayé ẹ̀ẹ́ mo ti wá sọ pé báyìí náà ti gbọ́ sí mi lẹ́nu yóò sọ bọ́ sí yóò sọ pé ah ọdún fúnra ẹ̀rọ ẹ̀rọ àwọn ọ̀dà irú yìí àwọn kan ń lù yẹn but èyí tó tóbi jù lọ́rọ̀ ẹ̀sìn tí àwọn pẹ́pẹ́ ní ẹ̀sìn àbíkítà ní tó bá pẹ̀ ọ̀rọ̀ ilé ayé yìí tán máa sọ pé ayatollah trump kò ní ó lìdí irúgbó ìta ló tó lẹ́yìn ẹgbà mi kódà bó di islam láti bó di mùsùlùmí láti àkókò farabalẹ̀ nígbà ẹ̀dá kù kí ló fà tó nípa wo òfẹ́fẹ́ sí wa ṣe rí mi ò bóyá ẹ báyìí ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ilé ayé kò sí dáfẹ́ ṣe àwọn sọ̀rọ̀ bá ní pé tá a bá lè gbà kó ojú lórí wa níbi tó ẹgbà àfi bí ṣeré àwọn nígbà kojú olórí wa níbi ọ̀rọ̀ fẹ́ gbé anybody ló lè jẹ́ olórí lé lórí handakiya wọ́n fún ní ìdájọ́ kan náà kí ni ìdájọ́ ọbẹ̀ nasu abi bakr ka amirin alayhi huwa al-hukm kal amir lakin kina bi wera wọn kawruhu imaman fi amri dinihim la yamnahum an yaj'aluhu imaman lahum fi amri dinihim dunyahum khalas

ìgbà tí ọ̀wá lè jogún èèyàn kò tún lè jó kọ yín torí pé ibi tí wọ́n ti bí yẹn ní ọmọ obìnrin yẹn ní ọmọ jẹ́ kẹ́nìkan wá dájọ́ pé ọmọ yẹn kò lè propose bọ́ fẹ́fẹ́ bí àfá àgbà kan sì wípé àfá gbà ńláńlá àìgbọ́dọ̀ irú báyìí dákọ̀ mọ ẹ̀kọ́ náà àfá àgbà kéésàyé wá ń sìn kìyàsì yẹn kìyàsì tó burú ni. kò yọ naa náà kúrò ní ìjẹ́ aṣáájú ṣùgbọ́n kò lọ tupu wá dúró sí pé yẹn òun ní ijó tẹ bá rẹ́nìkan tó ń sọ pé ìyẹn lè bá rákà kan lórí last <laughs> ẹ mọ̀ pé fìtínà kan náà ló dé kí sí kókò kanú tíra kan ó lè kanú àwọn atálọ sílé kéwu ajá àtẹran tó tíra náà ní ẹgbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n tíra yàtọ̀ sí tíra bí i ṣàlàyé fún yí pé ọlọ́dàkùnjà àṣìṣe irú yìí ìjọ tó bá ti di pé kìyàs ẹ̀lfàṣìdà àwọn akíṣẹ́tò ẹ̀lfàṣìdà àti kí ẹ máa wò ó ipé ìtawọn àbọ́ àwọn sọ̀rọ̀ nílẹ̀ wáyé alhamdulillah súnà kìlá burú náà tí è e bá sẹni táníyàn rẹ̀ bá da àti sọ àwọn èèyàn nù lé mọ́ àwọn tí wọ́n fẹ́ sọ yìí tábáwó tí àwọn àfa àwọn alhurmuzi àti àfa àwọn alharawi àti àfa àwọn almanfaloti àti àfa àwọn alṣakṣawi nígbà tó bá dárúkọ fún àwọn ọmọ tó bàjẹ́ yọ wọn ká gbogbo àwọn tí ó ẹ̀zísì tó bá bá ogbó ẹ̀tàn ẹ̀rọ àmọ́ bàyín láti àtàkà ìgbà àwọn àbá àlókò ti hùn ní gbogbo jẹ́ wà wí látòkèdélẹ̀ kò ní sí qala rasulullahi sallallahu alaihi wasallam àwọn èèyàn ti ń lọ síbi pé àfáà kan sọ̀rọ̀ àfáà kan sọ̀rọ̀ àfáà kan sọ̀rọ̀ kódà kó tako súnà ìpìlẹ̀ ànùsí lélẹ́yìn nínú táwọn àlè Imam torí pé ar-ra'yu laylun wal hadithu ish naharu tẹ́yìn àbá gbìyànjú kó lọ́pọlọ tí ẹ̀ kò sọ́dà rábì in tó hàn sí ń gbà yìí láwọn ẹ̀ṣin wọ́n ní ẹ mọ́ bú àbí Abu Hanifa in tó hàn sí wọn tí ẹ bá ti fẹ́ bú Abu Hanifa ó bú àwọn àbá àtọ́kọ́ ń kíw torí pé in tó hàn sí wọn ni in tẹ́yìn àbá bá tò ní ìgbà téèyàn kéwú lọ́wọ́ ẹ wo àwọn tọ́nà ọba aláà padà sàánú ní tí wọ́n súnà ó ti kéwú ó gbọ́ lárúbáwá ọmọlúgà láti ilé wọ́n wá dé ìwọ́n ma hadisi wọ́n ma tó wọ́n ma ilé fìtínà ọmọ just imagine yóò kọ́kọ́ fún ẹ̀yin sọ̀rọ̀ láti odidi wákàtí kan ẹ̀kọ́ ti ṣe hádà ẹ̀kọ́ ti ṣe tàtún lè wọ́n kò tí ẹ̀kọ́ ti jí ẹ̀rí àwọn tó ń sì gbágbénu àti rọ́tọ́ pẹ̀lú ní kálukú wọn ọwá dé níbà ẹwà sọ pé afáwọn ṣáàpù bí nínú tíra wọn ni wọn fọkọ afáwọn elmobara nínú tíra wọn zuhud ẹgbẹ́ ìdóntòsí àwọn afáwọn imam shafi'i inú tírà risala ohun tí ṣe pé wà huwa awwalu ma sunnifa fi hadha al-fann afawa ibn rushd inú tírà wọn al-ihkam fi al-ahkam ilé wọn ma kalára kí muslim mọ́ o ṣùgbọ́n ìtẹ́mi ká ń bá náà o náà ni pé sígbàwé wípé kìsáà ìdá lóhùn ṣàmọ́sàrí ọgbà fún Barazaki àti Mùtànẹ́bì in tó ha kí ni wọ́n máa ń dún pé á tó ẹ̀ bí mo sì kàtírà ẹni tó lọ́n tó bá wá lè farabalẹ̀ jókòó lẹ́ ráyè one year báyìí tó Rasulullah ìjọ tó ah, ipe ni torí pé tó ń bá yí òun gbé kẹta àwọn kóòtù dé èyí tí ó bá kóòtù bí burúkú sí àwọn tó ti jìnà yí ó ti há orí pa ṣùgbọ́n kò lọ lọ́dọ̀ tí nígbà tó kóòtù ẹgbẹ́ ó sàmọ́ ogun ẹ̀rọ ọgbẹ́jọ kí gbóhùn tẹ́sẹ̀ sí kò tako àyà kan kò lè tako lẹ́yẹ àkútako kò lè tako lẹ́lẹ̀ ọ̀dà ẹja wò ẹ má fún láyà kọ̀ọ̀rá nìkan fàbó ìtẹ̀lẹ́ni torí kò ní máa tí ó sọ náà ìtì máa ń fàtẹ́lò ní ìṣèwà ògbégbò ìtọ́jú òsì máa tì mí lọ́dọ̀ àwọn ilé yíyà máa dàrú fún wọn àfáàníjọ́ táwọn èèyàn bá ti ní àkọwàlù ṣíyò tàbá ti wọ́n sọ ṣíyò kìínísì àwọn sọ tó bá mú tàwọn ni wàhálà ọbọ̀ àfáàní tó bá ti wá súnnà ma bákan náà àgbà kámú súnnà nìkan à ń dà á pọ̀ mọ́ opinion mi àwọn wo kí làwọn èèyàn sọ àwọn wo ọ̀rọ̀ àwọn èèyàn làákàyè tí ò pé àfáàní tó kọ́ máa ń ṣẹlẹ̀ ni pé ó dìgbà láhùn mìndálígá fàṣáàdù fítorì hìn ìjẹ́yìn àwọn gẹ́gẹ́ wò ní síbẹ̀ jahadu biha ha ìjọ ma dà wọ́n láàmú ni pé ma mọ̀ ń tọ́yọ̀ wà nílé tẹ̀lé torí bí ó ti àtàjà rẹ̀ máa ń gúrùpù kan ẹwọ́n lómi náà iná ń mà ẹ mọ̀ ẹ nínú ìlọ rẹ̀ tó ṣe pé yóò ah, o nígbà ìsọ rẹ̀ lọ́ra ti mọ́ àwa ti jì sínú ìjẹ́ èèyàn tó sì wà ní pé kí àárò tọ́kọ́ gbà kó tẹ̀lé ẹ̀kejì gbogbo ẹni tó fẹ́ pọ̀pọ̀lọ èèyàn ló fẹ́ máa fi délé ayé tiẹ̀ yóò rí ọ̀bọ yóò rí iná báyìí yóò sì pé lómi ó ti ẹ̀ tó tó bá yẹ ní súfì àwọn tán lágbára ni wọ́n sọ fún ẹ pé iná èèyàn fẹ́ kó èèyàn fẹ́yàwó ṣé òun sì ń sọ fún gbogbo mùkádàrà gbogbo tí ó bá ní àlùbáríkà ìjọ tó bá fẹ́yàwó ó gbọ́dọ̀ wá sun ọjọ́ méje lọ́nà ẹ̀yìn ọ̀rùn obìnrin tó bá tún wá dé ò gbọ́dọ̀ bá pé kí ló bá bọ̀ ìbéèrè wò sí ẹni tó bá bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ béèrè tí ọba tó wọ́n sọ àlàbí tí wọ́n náà bá dé ṣe òun tán ìwọ́n náà ṣe kí ni ó sì bá wọn mọ̀lẹ́ díẹ̀ rẹ̀ ṣe wọn àfá ṣé bẹ̀rẹ̀ rí wọn kó gbọ́wọ́ díẹ̀ fìtínà kẹ́wọ̀n pé bóòwò lọ́pọlọ yẹn ṣe sẹ́tù pẹ̀lú nǹkan ṣé ẹ̀rọ bá dáa mọ́ gidi ni kéèyàn gbà kúrú yẹn because nínú téèyàn kórìíra jù

ọ̀rọ̀ èmi ò mọ̀ pẹ́ o in tó sì fà á ni pé kò sí tọ́jọ́ mọ́ súnà tẹ́ ẹ bá ń tẹ̀lé súnà ṣé òògùn ní wíwù yìí gbà tó jẹ́ pé ọpọlọ àwọn èèyàn lẹ́fẹ́ máa tẹ̀lé kò wá ní bẹ́ẹ̀sì jẹ́ nìkan yóò tún bá fítọ̀rọ̀ ńlá ni mo sọ yóò bá bá bẹ̀rẹ̀ sọ ni yóò bá fítọ̀rọ̀ gẹ̀gẹ̀ jẹ́ fítọ̀rọ̀ àdámátọ́ lálàáfíà tó ní yóò bá jẹ́ torí lè náwó fún ní ìsìlẹ̀ ó ṣe pé ká kírun náà sọ kéèsì ká gbáwẹ̀ ṣùgbọ́n ìjáde àdáfọ́fọ́ lálàáfíà ọ̀yọ́ bàjẹ́ oníjìyàn gidi má kò tí ìtàn yẹ́làwà tó ń yà rẹ̀ وظلمة في قلوبهم لا إله إلا الله اللهم نور قلوبنا بالإيمان ọlọ́run kó fún ọkàn wa ní ìmánì àbáàlẹ́ni tó bá jẹ́ pé táwọn nǹkan wí ló fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ ọpọlọ táwọn nǹkan sọ ni in tí ó padà fún ni pé òkùnkùn ni ó wà nínú ọkàn rẹ̀ in sọ ṣe ń júwèé bá sàánú ní yìí ní àná mò ń bá àwọn ní àdáwò fi ti aṣáwàdà ṣáwà títí kí ẹ máa fẹ́ràn obìnrin ma wo obìnrin lọ́nà tí ọ̀dà ó ní àkọ́kọ́ ni pé kí ẹ prevent tó ṣẹlẹ̀ ọ̀nà kejì ní o tó bá ti ṣẹlẹ̀ wá solutions ẹ wà rí prevention àbáwá lọ́nà méjì lọ́wọ́ ọ̀nà àkọ́kọ́ ni ọgbọ̀n lọ́sọ̀ ọ̀nà kejì òun ni pé kí ara ẹ pẹ̀lú nǹkan mi ẹni tí máa ń ronú

Allahu nuru samawati wal ardh wíwà tọ́lọ ń sọ̀rọ̀ rí rẹ̀ júlẹ̀ tán wa kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum tá a bá máa gbọ́ báyìí kí ló padà tẹ́lẹ̀ nóòrù aláhùn kí ní pé next aya immediate aláhùn nóòrù samawa torí pé ìmọ̀ rẹ̀ júlẹ̀ ìmọ̀ fa kí ọkàn ní ìrìnà àbáwá ń sọ okùn ma nímọ̀lẹ̀ àbá wọn sọ àǹfààní ìmọ́lẹ̀ nínú àǹfààní ìmọ́lẹ̀ o ní pé èyí ò ní fẹ̀rọ́sà máa wọn sókè ọ̀tọ̀ ní fẹ̀rọ́sà ọ̀tọ̀ ní ẹ̀lùfẹ́ẹ̀lẹ̀ ẹ̀lùfẹ́ẹ̀lù méjèèjì ọlọ́run ma fi jíǹkí mùsùlùmí dáadáa bọ̀ fa'alù kò alfa'alu ní kí yẹn máa ń gbá ah, olórí ilé lafáì kó sì jọ sami fàgbàtíwá náà alfa'alu ní pé báyìí ní ó rí fún yẹn kí yẹn máa súre kó sì rí bẹ́ẹ̀ kí nǹkan yẹn wá máa rí bẹ́ẹ̀ kó máa pè yẹn ní pé ẹlìmáà ẹlìmáà kó sì padà jẹ máa alfa'alu ní pé kọ́ wọ́n sọ fún yẹn pé successful ni ọ́ successful ni ọ́ blessed ni ọ́ wọ́n máa ṣe pè fún rẹ mo fẹ́ wí fún ọ náà ẹ́n kó o ríra rẹ bẹ́ẹ̀ kó o pé dáadáa mọ́ra rẹ èmi àálẹ̀ bí ìdìnnìlá wíbẹ̀ nígbà tó gbé wọ̀ láì tí mi ní mọ kí ó bá a ah! ò fẹ́ mọ náà nìyẹn o ò tí ì máa ṣá máa pè é fàálù kí ì máa súre kí ì máa súre fún ẹ kó máa wí dáadáa. àwọn olè débẹ̀ yẹn mú sí pè fún rẹ̀ bí a ah, ah, èmi tí mo ma pass exam o tí ìṣe exam o sì ti ń gbé lẹ́fẹ́ akíkẹ́ wọn sọ pé àbá yìí mo ń sọ pé nínú àwọn àfa tí ọlọ́run ràn lọ́wọ́ fún nǹkan yẹn púpọ̀ jùlọ tó sì hàn ó ní bàbá bàbá níwò bá kẹ́ bàbá bàbá dáadáa gbogbo àwọn ọmọ wọn lórí ọmọ kéwú náà fún ní àwọn oríkì tó dà nítorí dáadáa tó ń retí lára wọn àwọn apẹ̀lẹ̀ ní asọ́rọ̀rù wọ́n pẹ̀lẹ̀ ní buwéyì wọ́n pẹ̀lẹ̀ ní àwọn ọlọ́gbà abdulbakila kọjúrù lélẹ̀ àwọn ọkọ̀ tí wọ́n ń sọ ẹ̀ ó ní ìtọ́bí ń sọ ẹwà ara wa náà lẹ́yìn tàbátí bímọ àmà pè ní ẹlmùbárak a máa pè ní kí ni o annabilu àti polókọ a tó pè ní kí ni o annajibu abẹ́ẹ̀kọ́ a tó pè ní muwafa ẹlòmí wọn pé kí ló tẹ́ ń kó kọ ìjọ ìdílọgbọ́ yẹn tàfá ulù náà ń pè báwọn sókè tàfá òlà tó wà lẹ́rán tí orin سميناه محمدا سميناه محمد تفاؤلا تساؤلا ọmọ kan la bí ń pé síwájú àti àwọn wọn gbàtà ẹwà ìmọ̀ mọ̀ lọ sókè gbàtà bá wọn Abdulrahman wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ báyìí máa jẹ́ báyìí so wọ́n gbà tí mọ̀ ẹ̀wọ́n dé sí ọwọ́ di pé ẹwà ní Ibrahim ẹni elmubarak elmubarak àwọn yòókù náà ń bẹ fún ọ yóò ti máa pọ̀ sí sọ pé ẹnìkan ti ìwò ní sọ ah, ni ọmọ ọ̀kan méjì mẹ́ta lè máa jẹ́ bẹ́ẹ̀ èmi mígá mubarak bá mi sókè mubarak lè mígá èmi rí èmi èmi ẹgbẹ̀kọ́ ẹwà wọn pè ọwọ́ àgbà ní wọn sọ wípé tàfà òlà tàṣà òlà bàdà nàbí rọ̀sùlì náà sẹ́kọ́ tó pọ̀ ń bà ìgbà yẹn abẹ́jú jẹ́ ṣàfihì lẹ́yìn náà sọ ti ẹ̀dá báyìí àwọn kan náà tún bí wọn náà tẹ́lẹ̀ gbọ́ bá ti tó yẹn náà ní kó máa jẹ́ tiẹ̀ náà Muhammad ah, ah. bẹ́ẹ̀ ẹ tún bí mi ẹ tó pé eléyìí náà yóò máa jẹ́ ẹ́ ẹ ṣáà tó Abu gíníkà Abu Idris Abu Taymiya yóò sì máa jókòó ẹ tafáúlù ọ̀dá ẹkẹ́jì ó ní alfirasatu kí wọ́n gbé jẹma báàbù ńlá ni firasa òun ma ń wá látara ìtẹ̀lé tọ́lọ́ òun ló sì dájú kí ẹ̀ láwọ́ sùn dáadáa kọ́ wá sọ̀rọ̀ kó sì rí kó máa rò ká kó sì rí wọ́n máa ń ṣiṣẹ́ gbà wájú ọlọ́run tẹ́lá sì rí àwọn tí wọ́n máa ń tẹ̀lé tọ́lọ́n dáadáa ọlọ́run máa fi jí ìkí wọn fọ́n ìfọ́nbù ṣe rọ́ọ̀sà ó ní pé kí èèyàn lè wu nǹkan kó sì rí bẹ́ẹ̀ ọmọ ọlọ́ba ẹgbẹ́ á ẹ̀yà bá ẹ máa ń rìn lọ́nà torí mò ń rò pé bẹ́ẹ̀ ọ̀dà kó tó sọ ọ́ délé aburú tó fẹ́ tó fẹ́ kó kan kò sì ní kan yóò ní bí ipá nàbì nára sí mi bí pé màláìkà nára sí mi ni. àbíkò kan pèèyàn pé bóò ni ah, mo kàn ronú pé ní ìmọ̀ ń gbà rẹ̀ ṣùgbọ́n ó ní wá sí lọ́kàn pé rẹ̀ lọ́la kẹ́ wá àwọn àti gíní o náà o náà èrè olè mi ṣeré o <laughs> jẹ́ǹgbà wà

àlìmọ́mí ọkọ̀ ìmọ̀ wíbẹ̀ ó ní ìmá sọ ojú kúrò níbi ìwòkúwò yóò rí sulfirọ́sá asọ̀dẹ́kọ̀ yóò rí sulfirọ́sá tó sọ̀dẹ́kọ̀ tó a máa jẹ́ kíyàn jẹ́ni tí ó láwòsù tí ó sì máa rí bẹ́ẹ̀ ó ní jánẹ́bì ṣùgbọ́n ọmọ sọ̀rọ̀ ó sì máa rí bẹ́ẹ̀ ọmọ wí fáwọn ènìyàn sì máa bá bẹ́ẹ̀ òun ló ṣe déédé àdíjì tánàbí tánàbí wípé innal mu'mina yanzuru bi nurillah báwọn sókè mùmí nítòótọ́ tí mánì bẹ̀lọ́ka rẹ̀ tó bá wo àwòsùn báyìí yóò sì máa dàbí pé ọlọ́run tàn mọ́lẹ̀ sí irú ẹ̀ lèyẹn máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ torí ìmọ̀ràn tí ó fún ọ yóò máa bá ìmọ̀lẹ̀ ọlọ́run lọ́wọ́ alákọ̀ọ́sánú ah, àbá àti bá máa ń play what tó play chess kò lè ní kìrọ́sà kìrọ́sà chess ni ó ní ìzókè bẹ́ẹ̀ ni àwọn tó play chess náà máa ń gbọ́n wọ́n ń gbọ́n gan ṣùgbọ́n ọgbọ́n tí wọ́n sọ wọ́n fi kèfè rí ó lò lè ní òsọ́lọ̀ púpọ̀ ẹni tó bá máa chess gbága ó lè dé pé kí ló lè ilé ayé pé kí ẹni tó bá gbọ́n jù ní kọ̀ọ̀tù ayé ó náà lè fi hàn lágbàáyé mo ṣàlàyé ẹgbìyànjú ẹsẹ̀ bí peter ẹ̀ mo ṣàlàyé ọ̀nà fẹ̀rọ̀sà tó pọ̀ ṣùgbọ́n bí fẹ̀rọ̀sà fọlábẹ́tì nǹkan bíi márùn fún wa ẹgbẹ́ ẹ̀kọ́ lánàá àwọn táwọn àgbẹ̀ ẹsẹ̀ ibi tó wọn mú adárúkọ fẹ̀rọ̀sà òun ni pé ìjọ tí èèyàn bá ti sọ ọpọlọ àwọn èèyàn kan lọ fẹ́ máa tẹ̀lé in tí ó kó bẹ̀rẹ̀ pé yúrí fùgúlmà fi kò lóbi àrìbá ìyí ọkà àwọn ẹni tó bá ti di pé in táwọn èèyàn kan wí lọ fẹ́ máa tẹ̀lé kó nà fọ́fẹ́ súnà bọ́sàlàyé ọ̀rọ̀ ànẹ́bì bọ́sàlàyé tí kò ránì wí ìwọ ọ̀fẹ́ gbọ́ in táwọn tó rò bójá sáájú rẹ̀ nínú àná yìí nǹkan wí lọ fẹ́ máa tẹ̀lé ẹgbọ́ká rẹ yóò wà máa wà ní òkùnkùn òkùnkùn yẹn sèré kìí ṣe júwe ẹni tó wà ní ẹ̀ náà ní máa mà kò náà lè máa mà ṣùgbọ́n ẹni tó bẹ́ẹ̀ jáde nínú ẹ̀ ọ̀dàjẹ́ ọgbà jáde lásán fún problem bá mi ó ní òkè náà tí ò tẹ̀lé náà bára rẹ òun òun ò enjoy bí wọn kò kàn wá complain náà ni o bí wọn náà débi lẹ́ni pé o ọ̀rá dùn kó ń kírun ọkàn wọn kó ń kírun ó sáwọn kó ń kírun bó lè ṣe máa ń rí lẹ́ni kan sì wà fẹ́ pé ọgbá dùn kó kírun jù kọjẹ ọ̀rọ̀ situation yẹn wá rè kò ṣeé júwe ọ̀ǹtí tí wọn náà bá ń enjoy irun tó enjoy òbẹ̀ ọlọ́run kó fi ládà wa síbi ìbádà wa kó fi ládà wa síbi ìmánì wa anábì ó kọjú sí bilal yóò ní yá bilal àríhìnà bí ìsọ́lá lọ pè wọn afẹ́ ìjọ ara wa afẹ́ ìjọ ìwọ sílé tó bá pè wọn yóò ní hẹ́n hmm, ó tún ṣe kíni o ó tún ti pè wọn báyìí tí ó nígbà ìyàtọ̀ sí rẹ ìṣesí rẹ nígbà tó máa ń pè ọ sí dáadáa ní ojú èbó ṣe ní pẹ̀lú ọlọ lọ síwájú wàkádàrún fi àfáàní alikẹ́dùrù ìdọ̀tí ni kádàrù ìdọ̀tí tọ́wọ́ ẹgbọ́pọlọ rẹ̀ ń dọ̀tí kéde pé kò lọ́pọlọ náà ṣùgbọ́n ní lò sí rí fún paracetamol yóò sì ní pé ó fún ipe kó ṣe tọ́lọ́ yóò sì máa kan àwọn kan àtẹ́jọ bẹ̀rẹ̀ gbéṣẹ́ dáwà tó bẹ́ ṣe lójú ọbẹ́ pàdé rẹ̀ sọ̀hẹ́ tó bá rí ẹgbẹ́ yóò rí ààrẹ ilé ìjọ ti di kí ìdámátọ́rí wá sí yóò máa sọ pé káàkiri ní oṣù máa sá fún ọlọ́dà kọ́kọ́ sáànà wa kò tí ìta wọ máàkùn fi òkú lè máàkùn ní pé ó àmọ́tòun àádì òwò àwọn tá a kà síwájú yìí ó wá di pé ó fún wọn lójú ọ̀gọ́dàbà tààrí yìí òun náà lọ́wọ́ wá jẹ gàba lórí wọn àtà rúbìyà fi àsọ̀dé àwọn kéékèèké tó yẹ kí wọ́n máa kọ́ lẹ́sìn orí máa tẹ̀lé kí làwọn ṣe oṣèwú yìí náà ládàbà wàhálùmọ̀ àlẹ́ ìhẹ̀lẹ̀ àgbàlagbà tó yẹ káwọn náà tún súnmọ́ lọ́n orí pé ee àwọn ṣé wò ṣe é sẹ́ òun náà lòun náà kú lé lórí lòun náà dàgbà lé lórí fàlàlù yàrá ha nǹka kàkà kan rí pé aburú bẹ́ẹ̀bì máa lọ́pọ́lọ́ wọn máa rò kó gbẹgbẹ rẹ̀ sí fàjá àti mú dáwọ́lá tó lọ́ fọ̀rọ̀ àwọn tó àwọn wájú náà kọ́kọ́ lélẹ̀ fàjá àti mú dáwọ́lá tó lọ́ fọ̀rọ̀ látara pàwọn sọnù tí wọ́n lọ́pọ́lọ́ wọn sọ́nà tó yẹ ká lò sí tí wọ́n àtẹ̀lé òótọ́ tó wá kó òkùnkùn bá wọn nínú wọn in tó padà kẹ́yìn wọn ni pé ìjà àtún dáwọ́dà tó lọ fọ̀rọ̀ àwọn kan á rìpléṣì wọn gẹ́gẹ́ bí tọ́lọ̀ ń wí nínú Kùránì pé fàkọ́lá tàbí bá àdìhí khalfun adọ́ ìsọ̀dà kẹ́rí anábìnrin àbígbóyà ìkan àwọn sálàfù ó ní pé lámíyá ti alẹ̀ nẹ́ẹ̀sì zamanu àsìkò kan bóyá ó burú kò lè dé báwọn ènìyàn

ṣe àpé wọ́n yìí sáyé òun ni pé ọlọ́run sàánú ajẹ́ lẹ́yìn nàìjíríà rẹ̀ sínú ilé inú ilé tẹ́ ẹ̀ bá gbé inú ilé ẹ̀sìn tó máa yí tẹ́ ẹ̀ tọ́ lórí ẹ̀sìn tẹ́ máa fi lè pé pátánlẹ̀sìn ìjọ padà kánbò rẹ̀ ni pé àwọn ọmọ ìròyìn iṣẹ́ sí mi gbogbo ilé lọ́wọ́ ń fèsì sí pátán ó gbé ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin àbúrò ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wa ẹjá mọ̀ pé bí tó rí eré wà òun náà ni pé ká máa ṣe tọ́nà ọmọ ọmọ mú kí pé kò sí dé àwálé ayé tọ́nà ò lè fún látara ẹ̀ ṣe wọ́n mà wọn bá ti ń rí bàbá rẹ̀ bẹ́ẹ̀ afáàlẹ̀ yìí èmi tèmi bẹ́ẹ̀ di aeronautic engineer èmi àwọn bí màá máa tọ́wọ́n ní ó lo 8 minutes ṣe mọ̀rọ̀ ọjà tó lè fún inú lè ní wàhálà tí ń bọ̀ tẹ́yìn ọmọ ń gbọ́ báyìí tẹ́ ń gbọ́ ẹ̀sànú ara ẹ̀sànú àwòbí náà ọ̀rẹ́ wọn náà gbọ́ àbá bó o ti ń fẹ́ rẹ̀ jẹ́ wọn ọmọ ọmọ pé kò sí ìtótó

gbogbo yín pátápátá dìdìdìdì yín ọlọ́run ló sàánú yín pẹ̀lú tẹ̀sí tó wáyé pé ìjọba ti yunifásitì kò sí tọ́ bẹ́ẹ̀ ìtọ́ wá sí ní àlámọ̀ ọmọ wá sí ṣùgbọ́n ìtọ́lọ̀ ń dámọ̀ ayé ti dáadáa tẹ wá ń kàn máa méjèèjì ni tẹ́ ẹ̀ jẹ́ kí kí wọ́n máa fi ìpè pàtàkì lò bẹ́ẹ̀ ti jókòó yàrá ọ̀gá ọmọ òwe gbà tẹ bá tún dé kíláàsì ẹ̀fọ́ òun kí ló ṣe lé ìyá but ìwọ one lọ́wọ́ bí wọ́n bí this thing have equal in fact eléyìí jù lọ to nígbà bí wà látàrísànà sí ìbákà nínú àdúnyà òun là ń tẹ̀lé yìí àti kí ẹ̀yẹ kálukú mọ̀ bẹ́ẹ̀ fún ten hours àwọn ni ṣe mọ̀rọ̀ ọjà wákà fún ti rẹ̀ mí ìwọ yìí náà jọ aburú ti ń dé o abigẹ́yàn ní èjò kó máa di pé fàkọ́lábà ń bá di him holborn ọmọ àbá wa gbé géèmù ń lo four hours ń gbá géèmù yẹn ní tún láàgùn wọ́n yọ ọ́ ní kó gbé géèmù lẹ́bàá òtún sọ ọ́ fojú rọ pé ó sì gba géèmù lọ́wọ́ àwọn ni ọ̀rọ̀ gbé kọ̀ọ̀rọ̀ ni kì í ṣe gbàdúgbà géèmù lọ́wọ́ pé ó dá two hours on daily basis. Oh, oh two hours mélòó náà ni ṣe bí ẹ̀yìn náà ẹ̀rọ kọ́kọ́ bá gbà pé ten pages bá ti kà ó ti tó afá alì sófì gbogbo ilẹ̀ mọ́ ní kùránì ẹjọ́ ọba tí wọ́n fún ó níwà tó ń stọ́dì lọ́wọ́ ní Egypt bàbá wọn wá bá wọn pé ó ti wá kùránì of course ẹ̀mí ìlú wọn ka kùránì bóòlù tí wọ́n ka kùránì à òun máa ń lẹ́ẹ̀kan lóṣù mújú bàbá wọn ṣe tọ́nù mú ní omi ìní pé tó bá ti fọwọ́ kan péjì kan báyìí ó tún di a month later kó tó ṣe kí ni o kó tó fọwọ́ kan sọ́rọ̀ tí mo sọ ẹ̀ṣọ́ yìí ti rẹ kò yìí ti rẹ omi pé tó bá ti ní péjì kan tó ọka yìí ó tún di a month 30 days after kó tó fọwọ́ kan ah kò lè sàǹfààní pẹ̀lú kùránì rí pé ó kéré jù ó ń parí kùránì lẹ́ẹ̀kan mẹ́ta ẹ̀dọ́nà tí àìlèsó bí bá béèrè lọ́wọ́ ti ẹni sì kí ni ó fi dáhùn péèjì kan rẹ ó tún lọ́dún tí ń bọ̀ kó tó ṣe kí ni ó ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ bàkárà fàmí bá dìhín ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ abáà ní àwọn atẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ń lo ọpọlọ wọ́n kọ̀mbáìnì pé suna suna rigbọ́ àbí rigbọ́ suna ẹmọ rigbọ́ suna kò yọ báyìí jẹ́nu sọmílẹ̀ ẹ̀dọ̀kan káàtì ẹ̀mọ́ mọ̀bí tí wọ́n lẹ̀ ọ́ sí sáàrùn suna ní àrùkálẹ̀ ẹmọ rigbọ́ àfà rigbọ́ alájà àfà ní fàjá àti dánlẹ̀tún ukhra qamat fiha al ìsesíta kàlákọ̀ọ́kọ́ yẹn kí ẹ máa lo àárọ̀ al-aqisatul fasida àwọn deductive reasoning tó burú òun ló fi ń ṣẹ̀sìn in tí ó gbẹ̀yìn ẹ̀fún ẹ̀ ni pé àwọn ọmọ òjì ẹ̀lú súnà ni ó gbé jùlẹ̀ wá pátá tọ̀kọ́ọ̀mẹ̀ fi ẹ̀lbídà ọmọkọ́ọ̀mẹ̀ súnà ní wọ́n nafsu mọ̀kọ́ọ̀mẹ̀ l'aql wọ́n nafsu mọ̀kọ́ọ̀mẹ̀ l'aql ní ibi tó yẹ kí wọ́n ronú sí àbí anáfàsù kásà gbáyé ọba gbé bí ẹran ọba gbé bí èèyàn wọ́n wà máa tì síwájú kí wọ́n lo làákà ẹ̀mí ti dáadáa láti fi ṣetán lọ wàlháwà mọ̀kọ́ọ̀mà rushd hẹ́wà ánù oní gba ààyè ìmànà والضلال مقام الهدى كما أن المنكر مقام الجن المعروف àwọn tí ọ̀dá lé ọ̀padà gbàyè dídà nísìn téèyàn bá sọ fún àwọn èèyàn obìnrin ẹ máa wo ẹ bá fẹ́ wọnú mọ́sálásí ẹ máa múra dáadáa àwọn kan wọ mọ́sálásí wọn láwọn fẹ́ kírun wọ́n ń ṣe kí ni o wọ́n múra bó ṣe rọ̀ wọ́n lọ́rùn ẹ̀rí kan wọlé wọ́n àwọn náà ṣùgbọ́n àwọn náà ń bò lo ó bá ní mọ́sálásí yọ́lọ̀ ya pàṣmínà tó bá padà yá tẹ́ẹ̀ bá stọ́ọ̀pù ẹni tó ń lo pàṣmínà ẹ̀ tẹ́ẹ̀ rí rẹ̀ àwọn máa wọ bó ṣe ń ṣẹlẹ̀ àwọn kan wo sùkùtù lásán wá yóò tó ní àfẹ́ ẹ̀dàpẹ́ sàánú wa àfẹ́ àyẹ̀ wa ọ̀gbìn sórí rẹ̀ yí ni àbọ̀ ọmọ tó ń sọ yẹ omi náà lábẹ́ sọ ẹ̀bẹ́ iná ẹ̀rẹ́ sọ́gbọ́lọ́ nìkan máa sàánú yìí lónà bá ní ẹwà pa tó bá padà yá ọmọ gbéra wọn lẹ́sẹ̀ ní mọ́sálásí bó ṣe rí ni ọmọ gbéra wọn lẹ́sẹ̀ ní mọ́sálásí torí pé kí ni òun ti fi ìdí ẹ̀kọ́ gbà láàyè ìdí ẹ̀kọ́ fi takáìtì ó ti gbà láyé kó ṣe gbà láyé wà láti dé tó bá ti mọ̀ kó ò lè rí stọ́ọ̀bù ẹ lọ fomi síta àìjẹ́ bẹ́ẹ̀ yọ padà gba kíì lọ́wọ́ rẹ gan àwọn àríta ní sílẹ̀kùn mọ́sálásí àtẹ́mọ̀ pé mọ́sálásí gbogbo èèyàn lọ́gbà ó ṣe kí ni àtẹni tí àtẹni pátá àtẹni gbogbo rẹ̀ kò sí náà sí ìbí lọ́wọ́ tán bí torí dídúró dáadáa èèyàn ni síbẹ̀ náà wọ́n àtúndúró àwọn ọmọ bú bọ́lọ̀mbá tún wọn náà sí wọ́n dúró nígbà tó wá débẹ̀ ẹ̀dá fún wa ní lẹ́kṣọ̀ ni àwọn àfáà wa lọ lọ́nà máa tàbí fojú kó ta ló fẹ́ nínú tí ó padà kán mú gba ìmọ̀kan ní ó bá wájú mímọ̀ àwọn èèyàn ní mímọ̀ mọ̀gẹ́bí ní ṣẹlẹ̀ láyé wọn wọ́n rí ya àwọn ọmọkọ́ holy class ìsàfihàn ní ọwọ́ agbáyé máa ṣe nǹkan torí ọlọ́run àwọn èèyàn ní ṣe nǹkan torí ọlọ́run má والباطل مقام الحق والكذب مقام الصدق àwọn èèyàn bá rí bàjẹ́ ẹ máa rí pé wọ́n máa fún preference lórí òótọ́ bá ti rí sí alhamdulilayi kò jọba ẹgbẹ́ tí wọ́n á mọ ìdáhùn yẹn rò papọ̀ tàbá sọ ìlú sí báyìí nìsí ó dẹ̀ yín ọ̀gàn ní wá ní mọ́sálásí ò ní gbé o àwọn kan ó jẹ́ tí wọ́n ti fi wọ́n di gbìngbìn kó tó wá jẹ́ bàndírí ẹgbẹ́ àfi wọ́n wájú ọlọ́run náà ni ẹ̀ẹ́gbẹ́ rò pọ̀ wọ̀nyí nípa mọ́sálásí ó kó kọjá là gbogbo àwọn tó àfẹ́ gbọ́ wà sí yín gan ọ̀rọ̀ pa ah, àfáàsì wá dé lẹ́kùn kan báyìí àwọn adúgbẹ́ fọ́lọ́ ọlọ́mọdé á ṣiṣẹ́ o mọ́sálásí ọlọ́mọdé kírun tá a sọ ìgbẹ́yìn rẹ o àwa náà lọ́mọdé kí irú nǹkan ẹgbẹ́yìn wọn láíláí jẹmọ́ àwa wọ́n mùdáhánà túnmọ̀ kọ́ọ́má àtìmọ̀sí gẹ́gẹ́ bá ti rìn sí mùdáhánà ní báàbù nínú mu'amala mùdáhánà ní kẹ́ máa ríyàn kó máa sa ìdákẹ́sí mọ́ fọwọ́ ra lẹ́yìn mọ́ fọwọ́ para ẹni lórí nígbà tí èèyàn rí ẹni tí ń parọ́ tó wá ìwọ ọmọ kí wọ́n ti ń bá àfá bẹ́ẹ̀ kankan ìwọ́tọ́ wá jábà ti jẹ ọmọ kí wọ́n wá gbogbo alhamdulillah nínú pọ́lọ̀ fẹ́sà àwọn anúkó sẹ́rọ àmàbá ikú ọmọ kí rẹ̀ ọkà ọmọ rí pé ìgbàmí ẹni tẹ́bi ti fáyà tí bá ìkìbá wá dọ́wọ́ ẹ̀ lónìí aṣọ ọmọ wọ́n ìfarabalẹ̀ àwọn àwọn bàbá mùdáhánà ìmọ̀ àríyàn kì í ṣàìdá ìmọ̀ fọ́ra wọn lẹ́yìn inú tí ti parun jọmọ́ ẹ̀jẹ̀ ń wí fún yín tẹ́ ẹ̀ bá ń ọba ilé pọ́n kò nídìí o sọ pé kama máa o ti ṣílẹ̀kùn títẹ̀lé ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí Barbahari sátíkà olè tó bá rẹ̀ síwájú èyí bídíà fàkọ́dé na sọ́rọ̀ owó aláhàdínú sunna ọ̀rọ̀ ilẹ̀ dàbí kó ó lè dàbí pé o lè dàbí kó lè bọ̀ nírú situation èèyàn ma ń lò in táwọn ọmọ ẹ̀yà wa tòótọ́ yìí tán yàtọ̀ síwájú èyí tán ń lò sí yẹn bá rẹni tó ń sọ pé ṣé bàrá máa lè gbà kálọ́wọ́ tí wọ́n wá pàdé ẹ̀ lóde tọ́wá ní ọlá àwọn tọ́lọ́ mi sẹ́lẹ̀ ayé kúrè ah, barama ọmọ rẹ̀ ti sọ pé ẹ máa ń ká ẹ̀nà mí kò ẹ عند الله رزق ń ká ayà

lájúlùsùn ìwọ gẹ́gẹ́ lọ ràn lọ́wọ́ yà yẹ́sì bẹ́ẹ̀ máa ń tó bá máa tó lé sọ́kó sì dákẹ́ kó ń gá mọ̀ pé àìsọ̀rọ̀ rẹ ni tó bá sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ti ìyàn wá dé ó sọ fún ẹ pé kẹ ẹ máa gbajálà bí nínú sí ọmọ ọmọ ǹjẹ́ ẹ̀sìn pé ń jálàbí òun náà ni wíkẹ́ máa ṣe in tó jẹ́ kínú ẹbọ wọ́n wá dé wọ́n gbẹ̀ arí tó fẹ́ jọmọ́ bí jálàbí náà nù súnà kódà jábìrì gan nígbà tí wọ́n ń travel àfá tó o lè lò ní jálàbí ní àfá olóko ní jálàbí ní ìwọ́n tó bá ilé ròyìn ní jíjà ọtí ràn án lọ́wọ́ lórí gíní o lórí wíwó irú situation bọ́ tálẹ́ ní bíbí àtàmsọ̀ àwọn orí tí mo dákọ̀ látàwọ̀ torí àsìkò wa ìmá ṣe mùdáhánà fìtínà ni ìmá náà tó wá bí pínkẹ́ ẹmọ lẹ́kọ̀ọ́ ẹmọ lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́rù ìwà lẹ́kọ̀ọ́ ti bá ní ṣe kìí ṣe títí pé kọ́ máa ló ń ṣe tó dáa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ kọ́dà ọkì òsìrànlọ́wọ́ ó gbẹ́rù gan tó bá gbà

wọ́dúnmù mọ̀kọ́mọ̀lá àdì àbòsí ti dúró sí yóò padà dúró sípò ìfaraṣe déédé àwọn èèyàn ní rí àbòsí ní tó burú mọ́ afáàní fàṣọ́rọ̀ ti dàwọ̀lẹ́tù wọ̀lùfọ́lọ́bẹ̀tù lè hádi ìlúmúrí wọ áàlìhá òun lòṣàrò ilé tàbá ń sọ̀rọ̀ àwọn tí wọn òun náà lájúwe tẹ́yìn wọ̀káhánà ti kọ́bùlà dáàlìkàlì àbúdádìá bẹ́ẹ̀ sì kọ́nà rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́nà rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́nà rí tẹ́lẹ̀ wọ́n bá pè wọn àwọn lẹ́ẹ̀bà wọn jù wọ́n wọ́n sọ pé àdìsá nábì àwọn lẹ́ẹ̀bà wọn jù wọ́n wọ́n sọ pé báyìí ni kí wá lójú yí padà torí pọ́rọ̀ àwọn èèyàn ọpọlọ àwọn èèyàn wọ́n tẹ̀lé wọ̀káhánà àlùhá ọmọlùmọ̀ṣáàrù ilé yìí tàwọn sọ pé nǹkan yí padà fún yẹn àwọn ẹni tó bá fi ń lo ọpọlọ tó ń lo àwọn akíyísà alfasida tí wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nú àti àkùwá àṣeyọ ọpọlọ àwọn àfá àti ìṣàfẹ́ẹ̀sì ìntẹ́ padà máa rí àwọn àyẹn náà là ń bá wí o jẹ̀mọ́ àwa kí ló fà tá ní sọ ogun ilé kí wọ́n bá dàrú fún wọn náà ni tí ẹ bá ti rí pé ọ̀rọ̀ ti ń yí àwọn èèyàn fẹ́ tẹ̀lé súnà wa àwọn èèyàn ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ń tẹ̀lé ìfẹ́ ẹnu ni wọ́n ń tẹ̀lé tí òkùnkùn ti wá di ó gba àyè ìmọ́lẹ̀ tí àbòsí ti gba àyè déédé tí ìmá parọ́ ti gba àyè kí ó ìmá sòótọ́ ọ̀rọ̀ ayẹtò akọdùnúsìbà nígbà tó ṣe pé àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní gbé fúláàgì ìmá parọ́ ìmá ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ tí wọ́n sọ tó ti yá o ń tọ́lọ̀ ń náà ní tí ò fẹ́

èyí tọrọ fún aslan ṣùgbọ́n tó bá ti di pé kìí ṣe fìtínà níbi ìgbésí ayé lókùn tó tó fìtínà ìgbésí ayé ni kí dàmú báyìí ìgbésí ayé ìyẹn gbọ́dọ̀ tọrọ ṣùgbọ́n tó ti pé fìtínà rẹ ibi ẹ̀sìn rẹ ló ti fẹ́ da ẹ̀sìn ẹrú àà èyàn tọrọ ọlọ́run wọ́n fatawaffana ghayra maftunina na ibẹ̀ ọlọ́run tó bá ti gbé gbogbo ẹ̀ dàrú tó yẹ pé ìwọ tó fẹ́ sòótọ́ tó rí ilé sọmá ẹni tó bá làwọn èèyàn ń pè lóyún rọ àwọn jìnnà ìkànnì àbáyọ rẹ o ìyẹn lè tọrọ lówó kò lówó wọn àwọn tọrọ tẹ́gbó nípò kẹwọn ló tóbi tẹ́lẹ̀kọ́ á nípò tí ọ tọrọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àti tó jọrọ ẹ̀ islam ọ̀gbàká tọrọ ṣùgbọ́n ẹni tí ń kírun tí ọ̀wá kírun mọ́ àmọ́ ní pé fọ̀bọ́kùn ardi láhùn ha ọwọ́ ọlọ́run fẹ́ dé lọ́dáwà àsìkò ìdá láti pẹ̀lú ó sì tọrọ bẹ́ ọlọ́run sì gbà ọlọ́run sì gbà kìí ṣe pé gbà o èèyàn ó tọrọ kú o ṣùgbọ́n bá pẹ́ tì rẹ lọ́fẹ́ kàn yẹn lè tọrọ ọ̀tàwọ̀ fàdá o àbí kéèyàn pàápàá ẹ̀sìn yẹn ibo níbi tí nàìjíríà bá ẹ̀ ń bí ẹ̀sìn tó bí lè

اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا يعني نيغا تو دي مصيبات الدنيا وني يقين نغو تهون اوني جẹ́ ká تهون تيجي تينا tí ẹ̀ bá ní ìmánì dọ́dọ̀rọ̀ tí yẹ kí yẹ bá dúró kò sí tó lè bá nínú mùsíbà ilé ayé ìfúkù jẹ́ kankan

tó bá wà ní ayé ọlọ́mọdé ò jẹ́ pé òun ò ní jẹ́ mùsùlùmí mọ́ ومن اليقين ما تعمل به علينا مصيبات الدنيا ومتعنا الله بأسماعنا وأبصارنا وقواتنا ما حيثنا واجعلنا الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من أول ولا تجعل مصيبتنا في ديننا ọlọ́gbogbo mùsíbà tí ó bàbá àmújò dídí ẹ̀sìn

débi pé tálẹ́gùn bá rí bọ́ fún tó bá rí ní ó lè rí bọ́ tí ó gbàgbẹ̀ ó tó fún ó tọ́ fún ju kó dúró níbi báyìí lọ tí ọmọ gbádùn bẹ́ ìfàfisọ pé táyé lẹ́sìn bá ti dàrú fún yàn kí èèyàn kó mọ́ sí láyé ó fi dáa ju wà láyé lọ wọ́n mọ̀ kọ́ látọ̀tù wáṣí asilamu min mọ̀kànlátọ̀tì àná tó bá ti di pé ẹ̀sìn lókùtà yẹn fi ń ta yín kí a lọ bọ́ sáàrin lion ó dájú kí a bọ́ sáàrin àwọn oníbídíà lọ lion yóò kí ẹ káàbọ̀ àbí kí ní ó ṣe fún yóò palẹ̀ máa rẹ yóò kí oun sí ẹ lára yóò sì bù ọmọlẹ̀ àríbẹ̀kọ́ ṣe tánù àní tẹ́rọ bá ti dé ó jọ bí ẹ̀fẹ̀ tó bá ti débi pé ẹ̀sìn wa lókù tí ó dìkáìtì أفاني بطن الأرض خير من ظهرها كتوادي بيت كأنا من جوا شراوا دفع دبا عليك بالسنة والاعتصام بها عليك بالسنة وعليك الاعتصام بها سنة يوم وجدت أترى الله قوس الدنيا قد سيبوين يبانو تو بعد دبانو يا فك ونا فبطن الارض خير من ظهرها اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقوتنا ما أحيتنا واجعل الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا وقرارنا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين هاي بيرك الحمد لله جنبتي nínú ìṣẹ̀rí à àwọn ọgbọ́n sábà ilẹ̀sàn báàbù òṣèlú fíkẹ̀ lọ́ṣù ọ̀fà ni nǹkan táwọn lọ́yà máa ń wípé ignorance الجهل بالقانون لا يعد عذرا كاني منتي لاصا تبانيسي ìgbé àìkà ní excuse ni ní tó bi ti ṣẹ̀ríà tó bi ti shari'a kọ́ àìdà ẹ̀ ẹ̀lẹ́ọ̀dọ̀ bìljáàlì báàbùn ṣùgbọ́n sọ́mọ̀rì ẹ̀ ní fún wa sáàlẹ́ fẹ́ ma ìmọ̀lẹ́ excuse nínú báàbù àbá àtọ́ ayọ̀ àkílà kó bẹ ẹ̀fì yóò náà sí àbíkíkà kó pátápátá tó yẹ pé ọ́ ní láti kọ̀ kó o tó mọ̀ ó ń fòrò máa wà fún jáàlù rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ̀lmàlúmù mi nà dín ní bìdọ̀rọ̀rọ̀ ẹ̀lmàlúmù mi nà dín nínú ti ṣẹ̀ríà bóyá ìbáadá bóyá ìbínú jìnnà muamalat generally gẹ́gẹ́ bí a kò ju ìlú tí ẹ bá ń gbé lu mùsùlùmí tí ẹ bá ń gbé lu mùsùlùmí yọ́ mọ̀ pé ìran tẹ̀dẹ̀ ni fàáhẹ́ yàtọ̀ sẹ́yìn tí ò gbé lu mùsùlùmí òwá ní ìdíkáṣẹ̀ máa bèèrè ipé ọkọ̀ sáńkọ́ rí pé as-salatu wajiba tí rẹ̀ ọ̀bá ti kírun ìdájọ́ tán bá máa ń gbé fẹ́ tí ò kírun ó gbélé lórí nínú ìlú mùsùlùmí ẹ̀kejì tó máa gbé yàn gbé nínú ìlú mùsùlùmí ti ma igbe ẹni tó bá ṣe zìnà nínú gálù lẹ́gba kí ni ó ọ̀sán ló kó fún ẹni ìwárí depending situation rẹ̀ ẹ̀kọ́ òun wá lóhùn ọmọ irú yìí wọ́n sọ pé mọ́ ọ̀rìn tó bá jẹ tọba ọba jí òtótó ẹ̀bá jí fóònù àwáwò ètótó òtó lè sọ́ọ̀bù ilẹ̀ mùsùlùmí wọ́n gẹ ọwọ́ ẹ̀lọ́wà ní ìmá wọ́n gẹ náà torí pé yẹn wọ́n á retí pé ìmá bẹ nílùú mùsùlùmí ti jọ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀dọ́ láti mọ̀ so ignorance ibẹ̀ yẹn yọ́ mọ̀ bọ́ sí báàbù al-i'rab òun ni ọlọ́kọ àyàfi tá a bá wá wo nǹkan tá ń pè ní àwárídù alkini àtẹ́kìlífà kí ni àwárídù tẹ́kìlífà kódà kó wà nínú mùsùlùmí nínú àwárídù tẹ́kìlífà ni pé ó ti mọ̀ ń kúmù ọ̀nà ah, ẹmọ́jà gbogbo ó ti mọ̀ ń kúmù tó tó wá mọ̀ kúmù méjìlá gbélé lórí àkọ́kọ́ fún ní ti mọ̀ kúmù á ní kí ni ó ẹ̀tí ti sinátó ṣe ẹjá mú tiẹ̀

ẹ̀fílẹ̀ o tó tí ó bá ní sí nínú àwọn àrídùn rẹ̀ o náà ní pé tó wáyé pé ọmọ tí ò jẹ́ mùtàmá yìí irú rẹ̀ tó wáyé kó ṣe ìtìláàfù nǹkan ọba nǹkan ẹlòmíì jẹ orí ẹ̀kọ́ láti gba nǹkan ẹ̀ orí àwọn tó ní áwọ̀lẹ́yà òmùrù rẹ̀ so àìmà in tó lè yọ èèyàn kúrò dáa sí ní àdájọ́ lórí àwọn nǹkan tí èèyàn ò kí ń kọ́ àbí tí ò ní ìdíkó tẹ̀ lọ́mọ ọkọ̀ òdìwé kó ní àwọn adúgbò tẹ́kílífà tí ó bá ti ní àwọn ìpìlẹ̀ ní gbọ́gbọ̀rọ̀ mọ́ bí kéèyàn jáde ń sìn kó lóun ọmọ environmental wà lẹ́yìn níbi ìbá èmi gan support kan ti ẹ̀mọ́ lé torí pé kí gbogbo ẹni tó bá ti wà àwọn èèyàn máa lo tàìmọ̀ yẹn láti fi ṣe ọlọ́run lọ́pọ̀lọpọ̀ láti fi kọjá ẹnu àlàlé ọ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ tí èèyàn gbọ́dọ̀ tó mà ní gẹ́gẹ́ bí ọlọ́run bẹ gbogbo èèyàn lọ́gbọ̀dọ̀ mọ̀ ẹ́ àkídà ló bọ́ sí ṣùgbọ́n kí wọ́n mọ̀ ẹ́ ọlọ́run ọba tó mọ̀ bọ́lọ́ wà lókè àdámọ́ tó nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba nígbàtẹ́ wá ń sọ pẹ́lú ní ìṣọ́ ọmọ fún báyìí lórí wà ń ká ń kọ́bìlì ìlàmínà gíní o rọ́bìlì tí ó mọ̀ píńsípù rẹ̀ tí ìbá fẹ́fẹ́ ju ò láàrin pé gbogbo tí ẹ̀ bá mọ́ kọ́ọ̀mọ̀ jáàlù àìmà àlefihàn lẹ́rù rẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ ọ̀bá ní láti lọ kọ́ ọ̀nà méjì wá ni bóyá àdámọ́ àbí ìmọ̀ gbèlú tí wọ́n ti ẹ sọ̀rọ̀ náà sí ẹ ti ń lo nǹkan ẹ̀ ìjẹ́ ẹ̀dẹ́ pé ọ̀wọ̀n ògbà pé ìrun ṣubú méjì lọ ẹ̀kọ́ jẹ́ kódà kèfè ní ọmọ pẹ́rẹ́kà mẹ́rin lẹ́nu ní ṣubú méjì ẹ̀yẹn bá ní ẹ̀mẹ́ ẹ̀jọ ló yẹ ká máa kí òun lójúmọ́ ó ti kọjá ẹ̀nà àbíkí yẹn ló hàn mà pé àwọn eléyìí náà ń pè ní gíní o ẹ̀lmàlúmù mi nì òní ìdíkọ̀ ọlọ́lé kí ó kọ́ tó mọ̀ yẹn kò ní ìdíkọ́ ọlọ́lẹ́jú ó ti bí ẹ sílẹ̀ islam ò ti di mímọ̀ tí ẹ máa dé tó ní ọláyìn tí mà àwọn òwe kí lọ́fà tí ó mà tàbárí pé kò sí àwọn arídù samawiya kéje muktasaba àwọn arídù samawiya èyí tó tó tàbá ti àmọ́ wọ́rí ta bá parí ìdájọ́ ọmọ fi yẹn kọ́ àìbẹ̀ẹ̀kọ́ dáadáa ló bá ìjà sallallahu wasallam ala muhammadu wa ala